òrìṣà ó èèpa ó. bàbá arúgbó Ọbàtálá ọba táìsà ọba takuntakun lóde àkàndé gbòògbòsẹ ìjẹjọmọ afẹsẹ Ọbàtálá fún ọmọ òrìṣà tó wà l'Amẹ́ríkà òjèrè bàbá arúgbó sanwó òjè kọ̀ọ̀lù òrìṣà làlà àbí lóyún lẹ́kùn ìgbà ẹ̀ẹ́dá lọ́wọ́ àti ọ̀la ẹ̀pà ẹlòmí ẹ̀pà túnlọ́lá ẹ̀pà ẹ̀bẹ̀yì ayélujára ẹ̀sìn ẹ̀pà ẹ̀pà o ọ̀bà kálá ẹ̀pà o ẹ̀pà alábàlásẹ̀ ẹ̀pà o ẹ̀pà o ìkúdòdénu sẹ́sẹ̀ fún ẹ̀pà o ìwọ̀n àìkú lọ́la o ẹ̀pà o bàbá arúgbó mọ́ yá a tún fi là ẹ̀pà. kó ṣe bí oṣù wá ọlọ́run ò rẹ̀ ṣe bàbá arúgbó mọ́yá tó fi làdé èmi náà tó ń gèlè ṣe. mi òsàré o. èèpà o ọbàtà ìsà. èèpà. ìwọ ló minimini lọ́dọ̀. èèpà o. ẹni tá à ń sẹ́ òsà fún un dé kọ́dá fún un jẹ́ kó dáa fáwọn àṣẹ àṣẹ ẹ̀ǹdínlógún ọbàtálá rẹ̀ tí ọmọ dáre o kò sáko òṣègbè fún àṣẹ o dákúndábọ̀ fún ìdínú àṣẹ o bàbá arúgbó ọbàtálá ọba táìsà ọba takuntakun lóde ìrìndé ilé ògbógbòsẹ̀jẹ̀ lọ́mọ afúnni nígbà táwọn afúnni nígbà táwọn wọ́mọ ẹ bàbá mi ọ̀tá omi bàbá dúdú ni ó lè ní. bàbá arúgbó la lágbo ọmọ o Ọbàtálá la lágbo ọmọ alágbo òwe alágbo ọ̀sọ́ Ọbàtálá o alágbo ọmọ àmúṣàgbo òwe àmúṣàgbo ọ̀sọ́ Ọbàtálá o alágbo ọmọ. Ọbàtálá o aláyàgbò ọmọ. dákun obìnrin ti kú obìnrin bá mi ìbọn máa ráyè abojú pété ó kọ ìsáré. ṣé ìrì o ìrì ń sẹ́ ìrì ń sẹ́ o bàtà náà bá mi. ìsàtí jíjẹ̀ pé tí kì í jẹ nǹkan tó lè dúró àápàdé fún ọ náà àárọ̀ kùtùkùtù abarúgbó Ọbàtálá ìyá mi ọyáwó ilé àsànjì bá rẹ o gbogbo ẹ̀yin aláṣẹ ìbá yín o Ọbàtálá tá ń ṣe fún ọmọ òrìṣà tó wà ní Amẹ́ríkà kọ́dà fún tí bá ti ń pè ọkọ ọmọ dá lóhùn obì náà rèé o kóbì rẹ̀ yàn báwo. Hey, boy, àìsà ó èèpà bárúgbó mọ́yà tún fi ìyà dé èmi náà tún gèlè ẹ̀ ó múrawọ̀ kó ṣe bí òṣùpá ọlọ́run ò fúnra wọ̀ ṣe. ọwọ́ ìsà ní ọba dúró àbàbálẹ̀ ọba táìsà ọ̀kan káfọ́ kalẹ̀ kó fi kàyà tiẹ̀ ní ọ̀sẹ̀ takẹsẹ̀ ní ìṣẹ́ láìjò. èèpà ìsà ó bàbá o. kápò òbí lé ọ lórí. èèpà ọ̀sà o. bàbá arúgbó èèpà. èèpà ọ̀sà. kò ṣeé mọ̀ ní èèpà. èèpà. ìwọ̀n ìkú èèpà. gbó mọ́ yá tún fi làjé èmi náà tún gé ní ìgbé. ọ̀dàmọ́dá ìyàmọ́ yá tún fi làjé. ó wùràwọ̀ kó ṣe bí oṣù pa ọlọ́run ò wọ̀ ṣe. èèpà bàbá rúgbó. èèpà bàbá rúgbó. èèpà bàbá rúgbó ọmọ ọba bàrúgbó ọmọ ọmọ wá bà màṣẹ ọmọ ọmọ wa gbà ọgbà ńlá ọmọ ọmọ wa gbà ń ọgbà ké ọmọ ọmọ wa gbà òṣàlà ọmọ ọmọ wa gbà ń ọgbà ké ọmọ ọmọ wa gbà èpò sà èpà ọmọ ọmọ wa tọrọ bàtálá ọmọ ọmọ tọrọ mọ àgbépa ńlá lémi lọ́wọ́ ọmọ ọmọ wa tọrọ mọ àgbépa ńlá lémi lọ́wọ́ Ọbàtálá ọmọ ọmọ.